ayérayé ọlọ́run yanu ìjìnlẹ̀ fẹ́ ọmọ mi rí àpèjú bá wùdọ̀ ọlọ́run ẹ̀rí ọba tó fẹ́ yẹ́mú jàyà lólo adúpẹ́ ayìn agbé ọ̀gá tó tó ṣàánú ẹ̀rú lálọ́yà gbọ́ pẹ́ wa jésù olúwa wa àmín àmín àmín lórúkọ jésù adúpẹ́ lọ́wọ́ ọlọ́run lájẹjọ tuntun wákàtí ọ̀wọ̀ yìí ọba tí òjẹ́ kẹ́mi àti yín kó gbèrè tìjú ọba tí òjẹ́ kílẹ̀ kó ti ga jù wá lọ ayìn lóògùn àgbéga bàbá gbọ́ pẹ́ wa ohun olúwa náà rèé èyí tó wá láti iléeṣẹ́ ìbílẹ̀ rédíò ní nàìjíríà níbí èyí tí wọ́n darapọ̀ mọ́ iléeṣẹ́ ìbílẹ̀ rédíò tẹlifíṣàn ní ìlú UK lọ́hùn lórúkọ jésù a ò ní gbèrè tìjú iléeṣẹ́ náà kò ní di títì pa olè ara olè ẹ̀mí ò ní jẹ wọ́n iná ẹ̀mí ò ní jó wọn a lọ́wọ́ ọlọ́run àti ìgbìmọ̀ gbogbo àwọn ìbílẹ̀ rédíò náà tí wọ́n sọ pé kí ohun olúwa ẹ̀ má ṣe kí ni kó má dúró lórúkọ jésù ẹ ò ní ṣe dádúró fún ẹnikẹ́ni ìtẹ̀síwájú àti ògo yín ní orúkọ jésù mo ní kò ní ṣe dádúró ọlọ́run má jẹ̀mú èyí tẹ́ ẹ wò yìí sùnsùn tẹ́ ẹ gbé kalẹ̀ fún wa láti lè máa jẹ́ kí gbogbo èèyàn máa jí oore ọ̀fẹ́ yìí ní orúkọ jésù ẹ̀yin náà ò ní ṣe dádúró iléeṣẹ́ náà ò ní di títì pa iná ò ní jó olè ò ní jà yín àtẹ̀yìn àti àwọn ìgbìmọ̀ ní orúkọ jésù olúwa yóò mú wa délé ológo a ó yìn títí jésù olúwa wa àmín àmín àmín lórúkọ jésù ohun olúwa náà wá wá láti ẹnu ìyá àdúrà ẹ̀rí abániṣe jp láti ilé ìjọsìn wa ìjọ ìṣẹ́gun ní tèmi ilẹ̀ àánú lórúkọ jésù olúwa yóò fàánú gbà wá mo ní lórúkọ jésù olúwa yóò fàánú bẹ ayé wa wò jésù olúwa wa àmín àmín àmín lórúkọ jésù adúpẹ́ lọ́wọ́ ojú àti gbogbo ọkàn tó ń wò mí ní orúkọ jésù ẹ ò ní gbèrè tìjú ẹ ò ní ṣe dádúró fún ẹnikẹ́ni ògo yín yóò hàn ìràwọ̀ yín yóò sì bú jáde bẹ́ẹ̀ ni yóò rí mo ní bàbá fẹ́ pè mí fún ẹ̀bẹ̀ àdúrà tàbí fún ìdí kan a lè pè mí sórí tẹlifóònù nàmbà yìí o seven no o seven no fifty seven eighty four eighty four twenty three twenty three eleven o seven no fifty four fifty seven eighty four twenty three eleven lẹ́ẹ̀kan sí o oh seven no fifty seven eighty four twenty three eleven àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run lájẹjọ́ di wákàtí ọ̀wọ̀ yìí ẹ jẹ́ ká gbàdúrà orúkọ jésù agbára jésù ọlọ́run má jẹ́ ọ̀ma dúpẹ́ àyìn àgbẹ̀ ọ̀gá tó tó ṣe tánú ẹ̀dọ́ láéláé bàbá gbọ́ ọpẹ́ wa bàbá gba ẹ̀yìn wa lájẹjọ́ di wákàtí ọ̀wọ̀ yìí àti àwọn olùfẹ́ ọ̀kan fún ìsìn yìí fún ìpàdé yìí fún ẹ̀bẹ̀ àdúrà yìí fún ètò yìí ní orúkọ Jésù má jẹ́ agbèrè tìjú àtẹni tó ń sọ àtẹni tó ń gbọ́ òpè níwájú máa fẹ́ jẹ́ ẹni tó pé níwájú rẹ ní orúkọ Jésù má jẹ́ adẹni ìtanù ní ìjọ ìkànnì gbogbo ohun tá à ń gbọ́ yìí àwọn ọ̀rọ̀ tá à ń gbọ́ tó ń ṣe iyebíye ní orúkọ Jésù nígbà tó bá di ìjọ ìkànnì wọ́n mọ̀ jò ta kò wá o gbogbo ohun tá a bá gbọ́ níbẹ̀ ó yá kó wa láti máa rí lò láti lè lò fún ògo rẹ ká lè yàn títí Jésù Olúwa àmín àmín àmín lórúkọ Jésù mo ní bíbélì wa ẹyọ kan náà tó kù nìyí bíbélì wa yẹn kù ẹyọ kan ẹ má bínú pé mo ṣẹ̀ṣẹ̀ mú ní ibi tó wà bíbélì wa yẹn kù ẹyọ kan síbẹ̀síbẹ̀ wọ́n ti tún kó àwọn mìíràn fún wa ṣùgbọ́n àti rí ẹni tó jẹ eléyìí ọmọlọ́lá lọ́lá mọ́mì mi bóyá dádì mi dẹ̀ nìyí lórúkọ jésù ó yẹ kẹ́ ẹ nìkan nínú bíbélì torí ẹ jẹ́ ìgbìmọ̀ bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ìgbìmọ̀ ètò wa ẹ sì jẹ́ ìgbìmọ̀ ìbílẹ̀ rédíò ní orúkọ Jésù ẹ̀ ní yọ sọnù lójijì bẹ́ẹ̀ ni mo wí ẹ̀ ní gbèrè tìjú ẹ̀ ní dẹni tàmì ohun ọfàyé ohun ọfà ọfà ìbànújẹ́ ayé òde ránṣẹ́ sí yín ẹ̀ ní dẹni àkákò nídọ̀ọ̀kẹ́ ní orúkọ Jésù omi òmòrí kò ní fọ̀ sí yín torí ẹ jẹ́ ìgbìmọ̀ fún iléeṣẹ́ ìbílẹ̀ rédíò ní orúkọ Jésù ẹ ò ní ṣe dádúró fún ẹnikẹ́ni iṣẹ́ yìí dá dúró ayé yìí ò ní ṣe dá dúró ayé àwọn ò ní ṣe dá dúró lórúkọ Jésù àwọn ò ní gbèrè tìjú àti gbogbo ojú àtọkọ tó ń wò mí bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín àmín àmín lórúkọ Jésù ohun Olúwa náà rè ní ọ̀sán yìí a rí pé ìta gbọ́ ní ìjẹ́jọ́ a gbọ́ ṣùgbọ́n mi ò rí èèyàn tó jẹ́ pé lè ní ìbéèrè tàbí ká tiẹ̀ pè mí lẹ́yìn rẹ̀ ṣùgbọ́n ìta tún fẹ́ gbọ́ ní ọ̀sán yìí tí a bá wo àwọn àwo tí mo kọ́kọ́ play yẹn ẹ rí wípé nípasẹ̀ ohun tí mo fẹ́ sọ nípa rẹ̀ ó ní àwo tí mo kọ́kọ́ play yẹn ìjẹ́rìí èké ìjẹ́rìí èké ẹ rí ìjẹ́rìí èké káàkiri àgbáláyé ló wà kò síbi tí ò sí mọ́ mi ẹlòmíràn á èké títí tí wọ́n á dẹ̀ fẹ́ pààyàn báyìí ní ọkàn rẹ̀ yóò sì mọ̀ pé ìjẹ́rìí èké lòun jẹ́ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ nígbà tí wọ́n ti ṣe é láyàlé kò ní lè sọ pé bẹ́ẹ̀ kọ́ ohun tí òun sọ ní ìgbà àkọ́kọ́ yẹn kò rí bẹ́ẹ̀ ìwà búburú yẹn wá pọ̀ nínú ayé débi wípé ó pọ̀ débi wípé a ò tiẹ̀ rí ìlú àti ìletò àbí ìpínlẹ̀ tàbí ìdílé kan tí ò sí sí lórúkọ Jésù ọ̀tá àti ìkènìyàn wò ní jẹ́rìí pa wá lórúkọ Jésù ìka ọ̀tá ń bẹ o mọ́mì dádì mi ìka ọ̀tá ń bẹ tó jẹ́ pé ìjẹ́rìí èké láti fàyàn wọ inú ogun láti mú ẹ̀mí ènìyàn kúrú láti lè pin ẹ̀mí ènìyàn láti lè pa ènìyàn ní òjijì òun ló kún inú rẹ̀ ẹ rí tí a bá wo ohun tó ń lọ nínú ayé lọ́wọ́lọ́wọ́ gan a rí gbogbo ẹ ti ó ti dàpọ̀ mọ́ra wọn nítorí kíni nítorí èké àti ìwà ìní òtítọ́ ní ẹnu kí ló dé tà ní ní ìwò òtítọ́ ní ẹnu mọ́mì dáàdì kì í ṣe ìdílé nìkan ló wà dáàdì mọ́mì ó wà ní ibi iṣẹ́ kódò wà nínú ìjọ ọlọ́run àmú ló wà nínú ìjọ ọlọ́run ó wà ní àpéjọpọ̀ ìlọ́run ilé ọlọ́run ó wà ní ìpéjọpọ̀ ọbẹ̀ tí ò bá rí bẹ́ẹ̀ ni kí ni kéèyàn tó má nìyàn jẹ bá ènìyàn mú kó sì jẹ́rìí èké títí tí wọ́n fi pa ẹ̀rí ń gbò wá ẹwọ ẹni tó jẹ́rìí èké tó fa Jésù lélẹ̀ ìjẹ́rìí èké àti ìwà ibi nínú rẹ̀ ó gbowó idẹ yẹn ní tòótọ́ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ni òun gán tún padà lọ pokùn ara ẹ̀ sọ nítorí pé ó mọ̀ wípé bóun ṣe fà á kalẹ̀ yìí ah ìyẹn ni pé bí wọ́n ṣe máa ná rè òun náà rí bí wọ́n ṣe ń na Jésù ní ọjọ́ ni ṣùgbọ́n mi ò tí ì fẹ́ lọ sí ibẹ̀ yẹn ẹ rí nípa ìjẹ́rìí èké láti fi pa ẹni tí ó dára nínú ayé nípa ìjẹ́rìí èké láti fi láti fi fa ènìyàn kalẹ̀ láti jẹ́ pé kí wọ́n sì ṣekú pa káàkiri ló wà àwa láàmú abẹ ọlọ́run pé gbogbo ọkàn tá a tinú obìnrin bí mọ́mí ọ̀nà méjì lóbìnrin gbà bímọ bóyá ó lè gbin fúnra rẹ̀ tàbí kò lè gbin wọ́n jẹ́rìí èké pa mí wọ́n jẹ́rìí èké pa ọmọ mi wọ́n jò jẹ́rìí èké pa ọkọ mi wọ́n jò jẹ́rìí èké pa aya mi èké ti wà nínú ayé ìwà búburú dẹ̀ ń gbé inú wọn kì í ṣe àwọn náà nítorí pé àtètè kọ́ ṣe ni ìwà búburú yìí ti bẹ́ẹ̀ ni àtètè kọ́ṣe ló ti wa, ó wá ń bẹ títí títí títí mo sì ń wò pé ṣèṣì ní bí ọ̀bà ní jẹ́ kárí òpin ayé yìí ni ẹ̀rí àwa la máa bẹ ọlọ́run pé gbogbo ọkàn tá a ti inú obìnrin gbé jáde tá a ti inú obìnrin ṣe ìṣẹ̀dá ẹ̀ wọ́n jò ṣe èrí èké ba ayé mi jẹ́ ẹ̀rí ìwà èrí èké yẹn ti wà ní ọdún tipẹ́tipẹ́tipẹ́ lórúkọ jésù ìwé ẹ̀rí èké ènìyàn tí ó bá jẹ́ ènìyàn ẹbí kò ní máa yé yín mọ́mì dáàdì mi mo ní kò ní máa yé yín ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ní ọ̀sán yìí ó ní agbára dáàdì ó ní agbára á dẹ̀ fi gbàdúrà á fi gbàdúrà ni a gbọ́dọ̀ fi bí ọlọ́run ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ní ọ̀sán yìí a gbọ́dọ̀ fi bí ọlọ́run ọ̀rọ̀ amọ́ni àti àti sáfírà aya rẹ̀ ni ẹ̀rí ẹ̀rí ẹ̀rí ẹ̀rí èké ìránṣẹ́ ọlọ́run bí wọ́n ní tòótọ́ ìránṣẹ́ ọlọ́run bí wọ́n pè é Hámánì àwọn ilẹ̀ tí ẹ tà yẹn báwo ló ṣe jẹ́ bẹ́ẹ̀ ìyàwó rẹ̀ ló kọ́ wípé jẹ́ ayọ̀ díẹ̀ sẹ́yìn ó wá ń bi léèrè pé báwo ni ọ̀rọ̀ owó nì ṣe jẹ́ ó ní kò sí nǹkan kan òun kò yọ níbẹ̀ à pétérù dáhùn ó ní ó sì ń parọ́ ó sì ń ṣe èké ó sì ń parọ́ ní iwájú ọlọ́run òun dẹ́ṣẹ̀ sí ẹ̀mí mímọ́ ẹ̀rí wọ́n ní ìdẹ́ṣẹ̀ láàrin ara wa sí ara wa ó ti ẹ̀lẹ́ ní ìdáríjì ṣùgbọ́n sí ẹ̀mí mímọ́ bíbélì gan fi yé wa pé kò ní ìdáríjì bí o ṣe ní ìdáríjì nínú ayé láti pé kò ní ìdáríjì ní ibikíbi nìyẹn mọ́mì àwọn ènìyàn búburú náà ń bẹ bẹ́ẹ̀ o wọ́n ń bẹ bẹ́ẹ̀ dọ́là ṣùgbọ́n nípasẹ̀ sáfìrà aya rẹ̀ òun ló ti lu ó ti lu ikú òjijì ẹ̀rí ó ti lu ikú òjijì torí pé kíni ó ṣèké níwájú ìránṣẹ́ ọlọ́run pétérò tún bí léèrè pé ó ṣe ń ṣèké ó ṣe ń parọ́ ní iwájú ṣẹ̀ sí ẹ̀mí mímọ́ dáàdì mọ́mì ẹ jẹ́ ká lọ wo òwe ìsí àwọn apostolic five ẹ jẹ́ lọ òwe ìsí àwọn apostolic five nínú ẹ̀ ẹ jẹ́ kà láti ẹsẹ̀ kínní dé ìkọkànlá rẹ̀ dáàdì mọ́mí a ó rí ìtàn ẹ níbẹ̀ a ó rí ìtàn ẹ níbẹ̀ torí pé kínní kò pọ̀ nítòótọ́ ṣùgbọ́n ṣe iyebíye ni ohun tó lọ́wọ́ èmi àti ẹ̀yin tí a lérò wípé tí a bá parọ́ la fi lè jèrè rẹ̀ kí ló ń tó ń bẹ lọ́wọ́ èmi àti ẹ̀yin tá a rò pé tá a bá ṣe èké pẹ̀lú rẹ̀ ní iwájú ọlọ́run ìlà fi lè ṣe kíni ìlà fi jèrè ayé irọ́ ni ọlọ́run má ṣe wá ní aṣiwèrè ń kó ọ̀rọ̀ jọ láì mọ ẹni tí yóò lò ó ẹ rí owó tí àwọn méjèèjì kó pamọ́ kò sẹ́ni tó lè mọ bẹ̀rẹ̀ bíi pé torí ní ẹsẹ̀kẹsẹ̀ tí ọkọ kú àwọn tó gbé ọkọ lọ sí wọn ṣẹ̀ṣẹ̀ dá ẹsẹ̀ lé ẹnu ọ̀nà ni láti lè sọ pé tó a ti gbé lọ a ti lọ sí wọn ṣẹ̀ṣẹ̀ dẹ́tẹ̀ lẹ́nu ọ̀nà ní ìyàwó wọlé ó tún bí lérè pétérù tún bí lérè pé ìyàwó ọ̀rọ̀ owó òní báwo ṣe jẹ́ ó ní gẹ́gẹ́ bí ọkọ òun ṣe sọ́nà ni òun náà sì lulẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ó dẹ̀ tún kú ẹ̀rù bà gbogbo àwọn àwọn tó wà nínú ilé ọlọ́run ẹ̀rù bà gbogbo àwọn ènìyàn wọ́n gbà pé ah ẹ̀mí mọ̀ọ́mọ̀ ṣe é ṣèké nítòótọ́ o ẹ tí a bá wò ó nítòótọ́ èké ti wà nínú ayé ni kò jẹ́ kí àwọn ènìyàn kó gbọ́ ọ̀rọ̀ àwọn ìránṣẹ́ ọlọ́run mìíràn gbọ́ nítorí pé kí ni ohun tí wọ́n jẹ sí ẹnu ọ̀rọ̀ ẹ̀bà lásán àti àmàlà àti ọbẹ̀ ohun tí wọ́n kàn jẹ ní ẹnu báyìí ó ti mú wọn ó ti mú wọn kéré lójú àwọn ènìyàn nítorí ẹ̀bà àti ọbẹ̀ lásán wọ́n sì ti ṣe kí ni wọ́n ti kéré ògo wọn ẹ̀mí máa ń bẹ nítòótọ́ ó sì lu àwọn kan títí di wákàtí ọ̀wọ́ yìí bẹ́ẹ̀ ni kò lè tán kò ló torí ẹ̀ tán nítorí pé kí ni ẹ̀mí mímọ́ ọlọ́run alàyè ẹni tó bá ti fi fún tó bá jogún ẹ̀fọ́ jogún ẹ̀fọ́ nìyẹn ẹ wò àwọn ìránṣẹ́ ọlọ́run ni àwọn èyí o àwọn ọmọ ẹ̀yìn jésù ni o kì í ṣe jésù lásán o débi pé báyà á sọ pé bàbá gan tá a fi ẹ̀mí tá a fi oyún ẹ̀mí mọ́ bí ara àwọn tí wọ́n jọ ń kó kó ẹ̀yẹ pẹ̀lú jésù ni o ni ló ń sọ̀rọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ àṣẹ̀ṣẹ̀ ń sọ̀kalẹ̀ ikú sì ń pa wọ́n ẹ rí ẹ wo ohun tí obìnrin dá sí ayé ọkọ rẹ̀ nítorí pé kí ni ó ṣèké níwájú ìránṣẹ́ Ọlọ́run nítorí pé kí ni ó parọ́ níwájú ìránṣẹ́ Ọlọ́run ìránṣẹ́ Ọlọ́run tó bí léèrè pé owó ilẹ̀ tí ẹ ta nì ṣé gẹ́gẹ́ iye tẹ́ ẹ sọ fún mi níbí ó ní bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ìyàwó ẹ̀ ló dẹ̀ tí pé ìjẹ́ ayọ̀ díẹ̀ pamọ́ òkè nígbà tí ìyàwó wá tí ọkọ kú pi lẹ́sẹ̀kẹsẹ̀ ni bó ṣe sọ̀rọ̀ tán ó sì lulẹ̀ ó dẹ̀ kú ẹ̀mí mọ́nì ẹ̀mí mọ́nì ọba tí ò ọba tí ò ṣe é ṣèké rẹ̀ ọba tí ò ṣe é kẹ́gàn rẹ̀ ọba tí ò ṣe é ṣe kíni tí ò ṣe é pa níwájú rẹ̀ ó ní ta ló súnmọ́ èmi tí ò súnmọ́ nítorí owó nítorí owó nítorí ọrọ̀ ayé nítorí ọrọ̀ ayé àwọn mìíràn náà dẹ̀ sì ń ṣe bẹ́ẹ̀ títí dọ̀la ó ń bẹ láàrin àwọn ènìyàn wa tá a rò pé ènìyàn ni ṣùgbọ́n tá a mọ̀ wípé ìkookò ni wọ́n tó jẹ́ pé ìkòtòkò tó jẹ́ pé ó lè jẹ ó tún lè jẹ gbogbo ẹran ni nítorí ohun tí wọn ò ní mú lọ sí ibi kankan èrùpẹ̀ lásán ṣùgbọ́n wọn kò rotí pé inú ayé gan àwa gan wọn ó béèrè lọ́wọ́ wa pé ṣé a wá sí inú ayé rí a sọ pé ilé ayé níwájú ìtẹ́ ìdájọ́ wọn sọ fún wa pé ẹ mà lówó dádì mọ́mì mi ẹ mà bímọ kó ní ṣe ìyàwó kan lẹ́mọ̀ fẹ́ lónìí ilé ayé abóyá òun kàn kọjá ń bẹ̀ fúrí wọ́n lè kọjá bẹ́ẹ̀ torí pé kí ni iye ọdún báyìí lẹ lò gbogbo ọ̀rọ̀ tẹ́ ẹ̀dẹ̀ kó jọ rèé ṣé bí ẹ̀yin lèyìn ó ti máa wá parọ́ ṣé bí ẹ̀yin lèyìn ó ti máa ṣèké ọmọnìkejì rẹ̀ láti jẹ́ pé kí ìrìn àjò tèmi lè dà tàbí kí n lè bá dá lójú lágbájá ẹ jẹ́ ṣèké ẹ jẹ́ wùwà ìka rẹ̀ láti jẹ́ kí ni láti jẹ́ kí ẹ̀mí rẹ̀ kó pa láti lè ṣe ọ̀tẹ̀ rẹ̀ láti lè jẹ́ kí ni kí gbogbo ayé kórìíra rẹ̀ níbo là ń lọ níbo là ń gbé ilé ayé yẹn lọ mọ́mì dáàdì mò ń jẹ́ ká béèrè lọ́wọ́ ara wa ni ilé ayé tí ó tán ní ìgbà tí èèyàn ò lérò torí ọba tó ní ẹ̀mí wa àsìkò tó bá wù ú ni yóò béèrè rẹ̀ ẹ̀rí ìránṣẹ́ yẹn ó parọ́ Hanani parọ́ Hanani parọ́ níwájú ìránṣẹ́ Ọlọ́run ah lẹ́sẹ̀kẹsẹ̀ lórí ẹsẹ̀ rẹ̀ bí Peter bẹ́ẹ̀ Pétérù ṣe ń bilé rẹ̀ yẹn tó ṣe ń parọ́ bẹ́ẹ̀ ni Anania sì lulẹ̀ ó ṣe kí ni ó sì kú bíbélì ló kọ́ bẹ́ẹ̀ ẹjá lọ wòwé ṣe àwọn apostolic five ẹjá wo one to eleven rẹ̀ a ó rí ọ̀rọ̀ tí mò ń sọ ní inú rẹ̀ ó lulẹ̀ ó sì kú lẹ́sẹ̀kẹsẹ̀ àwọn géńdé ọkùnrin wọ́n sì gbé òkú rẹ̀ jáde wọ́n lọ sin kódà wọ́n ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ ni ṣùgbọ́n ìyàwó rẹ̀ ti wọlé àwọn yẹn ètí ìwọlé tán níyàwó náà wọlé dádì mọ́mì ó wọlé pétérò tún bi léèrè pé ọ̀rọ̀ tí mo bi ọkọ rẹ báwo ni ọ̀rọ̀ owó ilẹ̀ yẹn ṣe jẹ́ ó ní gẹ́lẹ́ bí ọkọ òun ṣe sọ òun ní náà ní ẹbí náà ló tì í kí ni ohun tí àwọn ènìyàn lè ti èmi àti yín lù tá a lè fi kọlu ọlọ́run òun ni mo ní kẹ́ ẹ jẹ́ ká ṣèwádìí ẹ̀ ní ọ̀sán yìí amọ́gbàfẹ́sù ni ìka ní èṣù mọ́mì ìka ní àwọn ènìyàn bí gbogbo tó ti lè fa ègún àti ìparun wọnú ayé ènìyàn ni wọ́n máa ń fẹ́ fa ènìyàn sí èmi àti ńlá nígbà fún wọn ó pé torí ọ̀nà tẹ́mi ń tọ̀ yìí èyí tí wọ́n fi jíyìn pé a dákun káàbọ̀ ọmọ ọ̀dọ̀ rere òun lèmi yóò tọ̀ ẹ́ rí i pé ọ̀nà méjì ni wọ́n ló wà ọ̀nà tó rà àti ọ̀nà gbòòrò ṣé ọ̀nà tó rò lèmi àti ń fẹ́ gbà ní àbí ọ̀nà gbòòrò èyí tó fẹ̀ tó gba gbogbo ọ̀pọ̀ ènìyàn àti ènìyàn ẹbí àti ènìyàn ẹ̀ka àti àwọn tí ọlọ́run ṣe kíni tí wọ́n pè ní ẹni ẹ̀kọ́ àbí ọ̀nà tó tó yẹ pé ìrìn ibẹ̀ gbẹ́rẹ́wẹ́ ni tí ó sì dé iwájú ìtì Elédùmarè ìní ẹ jẹ́ ká tọ̀ ní wákàtí ọ̀wọ̀ yìí torí pé bí a ṣe wà yìí dáàdì mọ́mì mi òpin ayé ti dé òpin ayé ti dé òpin ayé ti dé ẹ ó rí wípé nínú ayé ìyá ń rí obìnrin tí ó wù nínú ọkàn rẹ̀ tí ó sọ pé òun ò fẹ́ di obìnrin mọ́ ọkùnrin lòun fẹ́ dà ẹ rí nígbà jẹ́ pé obìnrin náà ló tì í ni ló ti ọkọ ló ti Anani ọkọ rẹ̀ ló tì títí títí ló sì bà ayé rẹ̀ jẹ́ ó sì fa ikú òjijì wọnú ayé ẹ̀ àwọn tí ó wọlé tí wọ́n sọ pé tó pétérù ẹ̀ Peter o pétérù o àti ṣe kí ni o àti lọ sí wọ́n bá lórí ìdúró ni wòórì ìdúró tí wọ́n sì bá náà ni ìnìyàwó náà ti ń sọ ọ̀rọ̀ wọ́n dẹ̀ ń bi léèrè pé ọ̀rọ̀ owó òní báwo ni ó ní bọ́kọ̀ ń ṣe sọ ni lẹ́sẹ̀kẹsẹ̀ òun náà sì ṣubú lulẹ̀ ó ṣe kí ni ó sì kú. mọ́mì dádì ẹ ká súnmọ́ ọlọ́run ewu kẹyìn la wà yìí ìgbẹ́ kẹyìn ti dé dádì mọ́mì mi ewu kẹyìn ti dé wọ́n sì ń bẹ nínú ayé dọ̀la nítorí pé kíni àwọn ènìyàn èké àwọn ènìyàn ìkà nítorí ohun tí wọ́n jà àti tí wọ́n kó jọ ẹ ò ẹ mọ̀ pé owó òní níbi tí wọ́n kó pamọ́ sí àwọn ẹlòmíì ní ọlọ́ọ̀kọ́ torí pé kíni ìdílé méjèèjì ti ṣe kíni wọ́n ti jẹ́rìí èké wọ́n dẹ̀ kúkú òjijì wọ́n kúkú ẹ̀sìn lójú gbogbo ayé torí láéláé ni wọ́n mọ̀ sọ ìtàn wọn nínú ìlú yẹn nígbà náà ṣé èmi àti yín ò gbọ́ ìtàn yẹn náà lénìí ṣé èmi àti yín ò sọ̀rọ̀ nípa ìtàn wọn náà lénìí nípa ẹni tó jẹ́rìí èké tó sì kúkú ìyà nípa ẹni tó jẹ́rìí èké tó parọ́ níwájú ìránṣẹ́ ọlọ́run tó sì ṣe kíni tó sì kúkú ẹ̀sín ẹlòmíràn náà nínú ìjọ ẹlòmíràn náà nínú níbi nílé ìjọsìn ọ̀tọ̀ ni tí ó ní ọ̀tọ̀ ni tí ó tẹ́ńdà níwájú ìránṣẹ́ ọlọ́run ó lè wò sùsùsùsù ẹnu ni ó fi sọ nítòótọ́ pé ìdá mẹ́wàá mi rèé ìdá mẹ́wàá rẹ̀ lè ju tó mú wá lọ ṣùgbọ́n yóò ní yóò tún máa wí pé ọlọ́run náà ń rí i dáàdì mọ́mì bẹ́ẹ̀ ló wà nínú àwọn tó ń ta ọjà gan nígbà tí wọ́n bá mú nǹkan kékeré wọ́n fi ta ọjà fún yàn owó nílò owó ti nílá ni wọ́n dẹ̀ gbà nígbà tí wọ́n bá gbà á ètò èèyàn bá sọ pé ní tí ẹ mú fún mi yìí ó kéré ju ti wọ́n máa ní ọlọ́run rí àwọn ṣé ọlọ́run tí wọ́n ló ń rí àwọn yẹn ṣé kò lè ṣe ní tí ò dáa àfi ká pé ní iwájú ọlọ́run torópin ayé ti dé ẹni tí ò bá dẹ̀ súnmọ́ ọlọ́run ní ìwú ìkẹyìn tí a wà yìí ọlọ́run mọ̀jẹ̀ tí ò gbé torí pé kí ni àìmọye gbogbo ìwà búburú tó ń ṣẹlẹ̀ nínú ayé yìí àwọn ẹ̀rí èké àwọn èrò ibi nínú ara wa sí ara wa ló ń fa wàhálà wọlé àwọn ni dáàdi mọ́mì mi àwọn ni àǹtí mi àwọn ni nítorí pé kí ni a ó mọ òtítọ́ a ò ní ṣe bíbélì sì sọ fún wa pé a ó mọ òtítọ́ sọ òótọ́ yóò sọ wá di òmìnira bó wàá ló ṣe lè sọ wá di òmìnira irú òmìnira wo la wá rí nínú ayé tá a wà yìí dáàdì mo bèrè ní irú òmìnira wo ní èyí tó péye ní èyí tó tọ́ ní èyí tó yẹ wá ní ṣé n tó wù èmi àti ńlá ń rí ní oṣooṣù ni mọ́mì dáàdì ṣé n tó wù wá tá a fẹ́ jálà ń jẹ́ ní ọdọọdún ni ẹ̀ṣẹ̀ ni ìwà ìkà ti pọ̀jù ọlọ́run gan wá ń wò wá ó wá dàbí pé àmọ́ gbàdúrà a dẹ̀ ń gbàdúrà dojúmọ́ ni mọ́ṣáláṣí ń pọ̀ dojúmọ́ ni chọ́ọ̀chì pọ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ìwà ìkà tó ń gbénu wa yìí ń kọ́ ẹlẹ́sìnkejì ó lóun ò lébẹ́ lẹ́sìnkejì ẹlẹ́sìnkejì ṣe ẹlẹ́sìnkejì náà lóun lébẹ́ lẹ́sìnkejì ṣe àwọn méjèèjì táwa ń tẹ̀lé yìí ọlọ́mọdé wọn sọ pé àwọn ò mẹlòmíì torí wọn ò rán yín pé ká ẹ lọ ṣèkà ká ẹ sọ̀tá ara yín ká ẹ máa wo ìwà ibi láti ṣe kíni láti lè pin ẹ̀mí ara yín àfi ká pé níwájú ọlọ́run àfi ká mọ ọlọ́run tí à sìn kọ́lọ́run náà ṣe kíni kó dá wa mọ̀ tí ọlọ́run ò bá dáyàn mọ̀ dáàdì mọ́mì mi èèyàn ti gbé dáàdì mọ́mì tí ọlọ́run ò bá dáyàn mọ̀ èèyàn ti kíni èèyàn ti gbé àfi ká mọ ọlọ́run kọ́lọ́run náà kó mọ̀ wá ká sì má jẹ́rìí èké ká má parọ́ èyí tí ò yẹ ká má sọ ẹ̀gàn tí ò yẹ ní tí a bá rí lótìtọ́ ni ká sọ pé a rí kódà ohun tí a bá gbọ́ lótìtọ́ ni ká sọ pé a gbọ́ ẹ wo anania yìí ó tẹ̀lé ọ̀rọ̀ obìnrin sáfírà aya rẹ̀ ẹ wo sáfírà aya rẹ̀ ẹ wo ẹ wo ikú òjijì tó mú bá òun àti ọkọ rẹ̀ kúkú ẹ̀sín òun àti ọkọ rẹ̀ wọ́n kúkú ìtìjú wọ́n máa gbé èrè ìtìjú ikú o èrè ìtìjú ikú ẹ̀sìn pátápátá ni wọ́n kú láàrin ìjọ láàrin ọ̀pọ̀ ènìyàn láàrin ọ̀pọ̀ ènìyàn àwọn méjèèjì sì lulẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ tí ìrànlẹ́yìn òṣùwọ̀n wọn tí ò fọwọ́ kàn wọ́n tí ò fi ọwọ́ rẹ̀ kàn wọ́n ìbéèrè ló ń béèrè ah, ó lẹ̀ sì ń ṣèké níwájú ọlọ́run ó lẹ̀ ń ṣèké sí ẹ̀mí mímọ́ èèyàn mélòó ni ìránṣẹ́ ọlọ́run sọ pé dáàdì mọ́mì mo sọ fún yín pé ẹ má re ìrìn àjò ní ọ̀sẹ̀ yìí ah, àdúrà wí ni ní àmì ibi lára gbogbo accident àti ìwà ibi tó ń ṣẹlẹ̀ gbogbo kí mọ́tò máa jóná kẹ́rò pọ̀ kí ẹ̀mí ènìyàn ṣòfò ẹnìkan ni wọ́n ti kìlọ̀ fún pé kó má ṣe kẹ́ni á dẹ̀ kó bá gbogbo àwọn yòókù ah, ẹni ègún bẹ nínú ayé rẹ̀ ní orúkọ Jésù mọ́mì dáàdì mo ní kò ní mọ̀ yín ẹni ègún ẹni tó fọwọ́ fa ègún ẹni tó fi ẹnu dá ègún lórúkọ Jésù mo ní kò ní máa yé eyín débi pé yóò sún ẹ rí ẹ wo ègún yìí ẹ wo ègún tí Anania ẹ wo bó ṣe fa ní sáfìrà aya rẹ̀ bó ṣe fa wọnú ègún ègún ayérayé débi pé lójú àwọn ènìyàn ni wọ́n ti kú ikú ẹ̀sín lórúkọ Jésù ọ̀tọ̀ ò ní pa wá nípa ìyà àfi ká mọ Ọlọ́run tí à ń sìn àfi ká sì ní ọkàn wa sí Ọlọ́run pé èmi ò ní ṣèké sí Ọlọ́run mi ò ní jẹ́rìí èké pa ẹnikẹ́ni ẹ̀jẹ̀ èèyàn àti ẹ̀mí ènìyàn kò ní tí ọwọ́ èmi àti ẹ̀yin bọ́ àfi ká súnmọ́ ọlọ́run dádì torí ewu kẹyìn tí a wà yìí ọlọ́run rìn kọjá ó sì rìn kọjá bíi tẹ̀ àtijọ́ náà o ṣùgbọ́n àwọn tí ò bá ṣẹ̀ ni wá tún kó lọ nítorí àwọn tí ò ṣẹ̀ ẹni tó ṣẹ̀ tó ti parọ́ ibi ẹni tó ṣẹ̀ tó ti fa wàhálà wọnú ayé ènìyàn òun ni yóò bẹ́ẹ̀ lomi ìwọkọ̀ yóò bá gbogbo àwọn ìṣẹ̀dá tó dá wọkọ̀ ó ṣeé ṣe wọ́n bá sọ pé ẹni hóró kan ló kù bóyá àdúrà ń bẹ lórí eléyìí wọ́n fi ń kù ṣùgbọ́n kúkú rẹ̀ náà ó lè wà ní ayérayé ẹnìkan ni ègún bẹ nínú ayé rẹ tí bá pléènì wọ ọkọ̀ tí pléènì fi máa já lórúkọ jésù ẹni ègún ẹni tó ti fẹnu fa ègún ẹni ègún òdìlé ẹni ègún ìran tí ń bẹ nínú ayé lórúkọ jésù mọ́mí kò ní súnmọ́ ayé yín tí sáfìrà aya tó ẹ wo ẹ wo ẹ wo tó fàwọ inú ayé ọkọ rẹ̀ lórúkọ Jésù ìka tí ènìyàn ẹbí kò ní mọ ayé yín wọ́n ìka gbàdúrà rẹ̀ gbogbo ẹni ẹ̀mí bí bẹ́ẹ̀ ní má jò ayé mi má jò súnmọ́ ayé mi ẹ gbàdúrà bẹ́ẹ̀ orúkọ Jésù orúkọ Jésù agbára ńlá Jésù agbára Jésù Ọlọ́run má jẹ̀mú bá bàbá o gbogbo ẹni tí ń bẹ láyé rẹ̀ ní orúkọ jù má jẹ́ ọmọ ayé mi má jẹ́ ayé mi ah gbogbo ènìyàn bí ènìyàn kà má jẹ́ òsúnmọ́ ayé mi ọlọ́run má jẹ̀mú gbogbo èèyàn tí máa fi ẹ̀mí ibi ẹ̀mí ìkà láti wá fi bá ènìyàn sọ̀rọ̀ ẹ̀mí tó dúró ti sáfìrà aya rẹ̀ ó nípa gidi débi pé bí ọkọ rẹ̀ ti ẹ̀bà fi ní gbọ́ nígbà náà yóò sáré gbọ́ tiẹ̀ nítorí pé kíni ó ti wá pẹ̀lú ẹ̀mí ibi gbogbo ẹ̀ ní ẹ̀mí ibi máa ń bá rin ìrìn àjò má jẹ́ ọmọ ilé mi má jẹ́ ọmọ ayé mi má jẹ́ ọdẹ orúkọ mi mọ̀ débi pé yóò wọ ayé mi gbàdúrà bẹ́ẹ̀ orúkọ jésù orúkọ jésù agbára ńlá jésù agbára ga jésù gbogbo ẹni tí ẹ̀mí ibi ẹ̀mí ìka ẹ̀mí apinilẹ́mí ẹ̀mí apayé ènìyàn ní àparun ní orúkọ jésù má jẹ́ ọmọ ayé mi má jẹ́ ọmọ ilé mi má jẹ́ ọmọ ayé àwọn ọmọ má jẹ́ ọmọ ayé ọkọ mọ má jẹ́ ọmọ ayé ọmọ ọmọ mi dádì ẹ sọ gbogbo ẹ fún ọlọ́run gbogbo ẹ̀mí tí máa ń fa ikú òjijì wọnú ayé ènìyàn ọlọ́run má jẹ̀mú o ó yá o má jẹ́ ọmọ ilé mi ó yá ṣàánú mi ṣàánú mi ṣàánú mi lórúkọ jésù gbogbo ẹ̀mí tí máa pin ayé ènìyàn ní ipá gbogbo ẹ̀mí ibi tí máa dúró mọ́ ayé ènìyàn tó dúró mọ́ sáfírà aya rẹ̀ láti lè ba ayé rẹ̀ jẹ́ ní orúkọ jésù mọ́mí ìdádì kò ní mọ ayé yín ẹ̀mí tí máa jẹ́ èèyàn ó di etí sí ẹ̀mí ìkà ní orúkọ jésù ọlọ́run kó jogún ẹ̀ fún yín ní wákàtí ọ̀wọ̀ yìí torí tọ́lọ́run bá dógún ẹ̀mí tí ń di etí sí ẹ̀mí ìka yóò yẹ ìràn náà létí kí á lè yóò tètè gbọ́ kò sì yẹ ká gbọ́ ẹ̀mí ìka lórúkọ Jésù ìka àti ènìyàn bí kò ní máa yé yín ẹ jẹ́ lọ sọ fún Ọlọ́run ní ìgbà kẹta ẹ jẹ́ lọ sọ fún Ọlọ́run á sọ fún ni ẹ̀rí ẹ̀mí yẹn rìn káàkiri ẹ̀mí tí òkú sínú obìnrin fúnra rẹ̀ tí ó lòun ò fẹ́ òun ò fẹ́ igbá ìyàwó mọ́ òun ó ṣe kí ni òun ó fẹ́ di ọkùnrin ni mo rò pé ẹ̀ mọ rí wọn ṣáá ẹ̀mí tí wo ọkùnrin sùsù tí ó lóun ọ̀fẹ́ tọ́lọ́run ṣe fún un ní ara òun òun fẹ́ fi tóbìnrin ní ẹ mọ̀ pé ẹ̀mí kan ló dúró tì wọ́n bó tiẹ̀ jẹ́ pé wọ́n ní ọ̀rọ̀ ní ìdí rẹ̀ tí wọ́n sọ àwọn ní ọ̀rọ̀ ní ìdí rẹ̀ ọ̀rọ̀ yá ayé tán ọmọ tiyín lò torí pé kí ni ẹ̀mí tí mú yẹn tí mú yẹn kùnà ògo ọlọ́run ni ẹ já sọ fún ọlọ́run ẹ mú ọlọ́run alààyè mo pè ọ́ sọ̀kalẹ̀ sínú ayé àwọn ọmọ mi ẹ sọ fún ni ẹ pè tù gbogbo ẹ̀mí ibi ẹ̀mí tí máa yá ayé ọmọ lò láti lè yí ìpinnu tọ́lọ́run ṣe tó ṣe wá láti ọ̀run tó lè mú ayé ọmọ yí sọ pé ìpinnu tọ́lọ́run fún òun òun òwú òun tó ń dọ̀rọ̀ lẹ́bi lórí ìrìn àjò ayé ní wákàtí ọmọ ìjọ wọnú ayé àwọn ọmọ mi ẹgbẹ̀rún àbẹ́ orúkọ Jésù orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù gbogbo ẹ̀mí ibi tí máa wọnú ayé ọmọ ní wákàtí ọ̀wọ̀ tí máa fẹ́ yí ìpinnu kádàrà tí Ọlọ́run fún ọmọ láti ọ̀run wọ́n pọ̀ wọn òfin òun fẹ́ tún ayé òun dá ní orúkọ jésù wọ́n jọ̀wọ́ ayé ọmọ mi ayé ọmọ mọ́ ayé ọkọ ọmọ mi ọlọ́run má dẹ̀ mú o wọ́n jọ̀wọ́ ayé ọmọ mi ẹja sọ fọ́run ni lórúkọ jésù kò ní wọnú ayé àwọn ọmọ yín dáàdì kò ní wọnú ayé àwọn ọmọ ọmọ yín bẹ́ẹ̀ ni kò ní wáyé ọmọ yín ayé rẹ̀ ó ti gba ayé ọkùnrin kúrò lọ́wọ́ rẹ̀ òun ló ń kọ̀ǹtró inú ilé nìyẹn ó ti gba ayé ọkùnrin kúrò lọ́wọ́ rẹ̀ òun ló gàba ó ṣe ní tó ń bá ní kó ṣe ló gbọ́dọ̀ ṣe ẹ̀rí báyẹn ṣé n tó ní kó ṣe ń ṣé n tó fògo fún ọlọ́run ni ó fa ikú òjijì wọ inú ayé rẹ̀ àní lẹ́sẹ̀kẹsẹ̀ lórí ẹsẹ̀ rẹ̀ tó ti ti pétérù ti ń bi lẹ́rẹ̀ pé owó ilẹ̀ tí òun béèrè yẹn bó lẹ ṣe ṣe kò lè sọ pé ìyàwó òun ní káwọn yọ díẹ̀ sẹ́yìn ẹ́ ó ní báwọn ṣe wí náà náà ni ó lulẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ló kú ẹ̀rí pé ìdájọ́ yẹn ní agbára ìdájọ́ yẹn ní agbára láì fi ọwọ́ kan láì fi ọ̀bẹ gún láì ṣe kankan ìyàwó náà wọ́n gbé lọ́wọ́ lọ sí ìyàwó náà wọlé wọ pétérù sì tún bí náà lérè pé ọ̀rọ̀ owó ilẹ̀ yẹn tó ń yẹn bó ló ṣe jẹ́ ó ní bí ń ṣe sọ fún òun náà gbogbo ẹ̀mí ibi tó lè wọnú ayé ọmọ ayé ọmọ mi tó lè lóun ọmọ kọ̀ǹtú ayé ọkọ ọmọ mi gbogbo ẹ̀mí tó lè wọnú ọkọ ọmọ mi tó lè lóun ọmọ kọ̀ǹtú ayé rẹ̀ dédé pé ìfògo fọlọ́run ò ní sí lórí ìrìn àjò yẹn ọlọ́run má jẹ̀mú gbogbo ẹni tó sọ̀rọ̀ ẹ̀dọ́ dídí ẹ̀mí tí máa bá ọmọ sọ̀rọ̀ láti lè ba ayé ọmọ jẹ́ oríṣiríṣi ìròyìn ibi lèèyàn ń gbọ́ wọn lọmọ kan dìídì gún ìyá rẹ̀ pa sọ pé nítorí pé kíni òun ní oúnjẹ kan báyìí ni kó sè oúnjẹ kan ni kó lọ́lọ́ sè ẹ̀rí ó sì mú ìyá rẹ̀ ó sì dù lọ́rùn odidi ẹ̀mí nì ó ń bẹ nínú ayé ó ti ń rìn káàkiri bóyá ẹ̀ máa gbọ́ ó ti ń rìn kiri nígbà ọkọ bá nígbà ọkọ bá sọ pé òun sọ pé kó tètè fóònù lóúnjẹ kò fóònù lóúnjẹ ó bá mú odó ó fi fọ́ ìyàwó ẹ̀ lórí odidi ẹ̀mí ni ó lòun fọ́ lórí tó kò tó mọ̀ ẹ̀ rí báwọn ìka ó ti ṣe tán àfihàn àwa lámà bẹ lọ́hùn gbogbo odidi ẹ̀mí ibi tí ń rìn kiri ayé yìí tó lè lóun ọba ayé àwọn ọmọ mi tẹ́ tàbí láti fi ayé àwọn ọmọ mi ṣòfò dànù ẹ̀mí kan ló kó sí sáfírà nínú tó jẹ́ pé òun ló ń kọ̀tún ọkọ rẹ̀ síbẹ̀síbẹ̀ kó tiẹ̀ tún jẹ́rì kó tiẹ̀ tún sọ níwájú ọlọ́run níwájú ìránṣẹ́ ọlọ́run pé à kò rí bẹ́ẹ̀ o àparọ́ ni o ọkọ òun kọ́ nǹkan kan toró kìkì lọkàn bá níbi tó wà gbogbo ọkọ rẹ̀ mọ̀ ti kú nítorí pé kíni tí pétérù máa ń bí léèrè ní tọ́mọ̀ wí tọ́mọ̀ wí rè lẹ́sẹ̀kẹsẹ̀ ló kú tí àkótó bá yẹ pé láyé ìsinmi ilé ìjọsìn ń darùn wòlíì ń ṣe kíni ó ti tún rógo bẹ́ẹ̀ òun kò sì lúpa láì fọwọ́ rẹ̀ kàn nítorí pé ó ṣèké wọ́n parọ́ níwájú ọlọ́run kò sọ òtítọ́ ah, ó wá ń sọ fún pé ó ní ìwọ ṣèké níwájú ẹ̀mí mímọ́ ẹ̀mí mímọ́ ò ṣe ṣèké sí ṣùgbọ́n ohun tí àwọn ènìyàn fi gba àwọn ènìyàn gbọ́ mọ́ ni pé àtẹnujẹ wọn ti pọ̀ jù nígbà ìránṣẹ́ ọlọ́run bá wọlé lónìí náà dáàdì mo ní wá kí yín ni dáàdì mo ní wá ṣe fún kí náà wọ́n lọ kí n lè tiẹ̀ sí fún kí ni dáàdì àní mo ti ń lọ mo ní sọ fún pé mo ti ń lọ máa lọ ṣùgbọ́n nípasẹ̀ tí wọ́n jẹ òkèlè lásán wọ́n ti sọ ara wọn wọ́n ti gbé ara wọn fún ara wọn fúyẹ́ ní ìránṣẹ́ lọ́dọ̀ yẹ pé tí tí ẹlòmíràn bá fẹ́ wo ojú rẹ báyìí yóò máa gbọ̀n yóò máa ba búbú ni ṣùgbọ́n ẹ̀mí mímọ́ ọlọ́run alààyè wọn wọ́n ti fi wọ́lẹ̀ ẹ wo ẹ wo bí ìránṣẹ́ ọlọ́run yẹn bó ṣe sọ̀rọ̀ ah, ó lò sí sòdì ó lò sí parọ́ fún ẹ̀mí mímọ́ lọ́dún kan náà náà náà ní lẹ́rí ẹsẹ̀ rẹ̀ tó sì ó sì rọra slump ó sì kú lẹ́sẹ̀kẹsẹ̀ ó slump sílẹ̀ ni ó sì ṣe kíni ó sì kú ẹ̀rí ìyàwó òkìkí kàbá ìyàwó nílé ìwé ẹ̀sìn àwọn apostolic ni mò ń sọ nípa rẹ̀ ìṣe àwọn apostolic ni ẹ jẹ́ ká lọ wò ó fásitì eleven one to eleven rẹ̀ ẹ jẹ́ ká lọ wo ọ̀rọ̀ yìí nínú rẹ̀ ìyàwó mọ́ àwọn tó lọ sí ọkọ rẹ̀ gan wọ́n ṣẹ̀ṣẹ̀ ń wọlé bọ̀ wọ́n ń bẹ lẹ́nu ọ̀nà ni kódà àwọn èdèṣẹ̀ wọlé wọ́n bá ìyàwó lórí dúró tí pétérù tún bí lérè pé ọ̀rọ̀ tí ọkọ rẹ̀ sọ ń bò ni ah, ó ní lóòótọ́ ó ní bákan òun ṣe sọ fún yín ó ní bẹ́ẹ̀ náà náà ni lọ́wọ́ ibẹ̀ náà ni ó ní ìwọ náà sì tún parọ́ fún ẹ̀mí mọ́ ọba rírú ìmọ̀ràn fún gbogbo ọba tó mọ èmi tó mọ èyí tó mọ tó mọ wá pẹ̀lú bá a ṣe jẹ́ lẹ́sẹ̀ẹ̀sẹ̀ ìyàwó náà ṣe kí ni ó tún ṣubúlù ló sì kú ṣe rí pé àṣìwèrè wọn kọ́rọ̀ jọ nígbà tí wọ́n ti ó lò torí owó ẹ̀nì tí wọ́n yọ pamọ́ èyí tí wọ́n fẹ́ tẹ́lẹ̀ níwájú ìránṣẹ́ ọlọ́run gan kò sẹ́ni tó lè mọ̀ ṣe kí ni tó lè mọ̀ gangan bí tí wọ́n kó sí mọ́ owó ti di kíni ó ti di ti ẹlòmíràn ẹjọ ẹjẹ àgbàdo rẹ sọ fọ́lọ́run ẹjẹ àporúkọ jésù ní ìgbà mẹ́ta ọlọ́run má jẹ̀mọ́ ọba tó pọ̀ nípa àti agbára olúwa jẹ́ àyẹ̀mí gbọ́wọ́ ibi gbogbo ènìyàn ibi má jò ó máa yẹ̀mí ní wákàtí ọ̀hún ẹ gbàdúrà orúkọ jésù orúkọ jésù agbára ńlá jésù agbára ga jésù ènìyàn ẹbí mọ̀jọ́ máa yé mẹ́ gbogbo ènìyàn ẹbí mọ̀jọ́ máa yé mẹ́ gbogbo afẹ́ni ayé ṣòfò ní orúkọ jésù mọ̀jọ́ wọn máa yé mẹ́ olúwa jẹ́ ayé mi gbà jẹ́ ayé àwọn ọmọ mi gbà olúwa ràn mí lọ́wọ́ bàbá ràn mí lọ́wọ́ ọmọ ràn mí lọ́wọ́ gbogbo ènìyàn nínú ayé mọ̀jọ́ máa yé mẹ́ mọ̀jọ́ máa yé àwọn ọmọ mi olúwa jẹ́ ayé àwọn dàgbà bàbá dàgbà ọmọ dàgbà ẹ̀mọ́ dàgbà olúwa dájú ti sátani àtàwọn ọmọ ogun ẹ̀ èyí tó lè máa lépa ayé mi láti fa ayé mi ṣòfò dànù láti lè pin ayé mi nípa láti fa ayé mi lọ sínú ìparun ní wákàtí ọ̀wọ̀ yìí bàbá já ayé mi gbà ọmọ já ayé mi gbà ẹ̀mọ́ já ayé mi gbà olúwa dójú tì wọ́n gbogbo tó fi ṣagbára nínú ayé mẹ nínú ayé àwọn ọmọ ó yá dójú tì wọ́n jẹ́ wọ́n gbèrè tìjú olúwa o látòní lọ gbogbo ẹ̀mí ìparun má wọnú ayé mi má jẹ́ wọnú ayé àwọn ọmọ mi bẹ́ẹ̀ ni yóò rí jésù olúwa wa àmín àmín àmì lórúkọ jésù á lọ tún sọ fún ọlọ́run èmi ọba tó pọ̀ ní ipá àti agbára ní wákàtí ọ̀wọ̀ yìí olúwa mú ayé mi tayọ Ah, ó yá mú ayé mi tayọ fún ẹ̀mí òkùnkùn má jẹ́ ó ráyè nu ayé mi gbogbo ẹ̀mí ibi má jẹ́ ó ráyè nu ayé mi gbàdúrà orúkọ jésù orúkọ jésù agbára ńlá jésù agbára ga jésù ẹ̀mí ọba tó pọ̀ ní pàṣẹ agbára ó yá má yẹ̀ mi tayọ má yẹ̀ mi tayọ má yẹ̀ mi tayọ gbogbo ẹ̀mí ibi gbogbo ẹ̀mí kà tí ibà yé ènìyàn jẹ́ tí ibà ọmọ jẹ́ tí ibà ọkọ jẹ́ tí ibà aya jẹ́ má jẹ́ ayé mi ó yá dójú tì wọ́n ó yá dójú tì wọ́n babajọ́ dójú tì wọ́n dójú ó tì wọ́n olúwa ràn mí lọ́wọ́ ó yá ṣàánú fún mi jésù olúwa wa àmín àmín àmín lórúkọ jésù á lọ tún sọ fún ọlọ́run ẹ̀mí ọba tó pọ̀ nípa àti agbára o olúwa mú ayé mi tayọ ẹ̀mí ó yá mú ayé mi tayọ àtayé mi àtayé àwọn ọmọ mi ó yá mú tayọ fún èṣù má jẹ́ kó ráyè nú ayé wọn gbàdúrà bẹ́ẹ̀ orúkọ jésù orúkọ jésù agbára ńlá jésù agbára gíga jésù olúwa mú ayé mi tayọ bàbá mú tayọ fún ẹ̀mí èṣù fún ẹ̀mí ìkà má jẹ́ wọ́n ráyè inú ayé mẹ́ inú ayé àwọn ọmọ ó yá jẹ́ ayé mi gbà bàbá jà gbà ọmọ jà gbà ẹ̀mọ́ jà gbà mú ayé mi tayọ kúrò lẹ́wọ́ ẹ̀mí èṣù àtẹ̀mí ìkà má jẹ́ wọ́n ráyè inú ayé wa olúwa ràn mí lọ́wọ́ ó yá ràn mí lọ́wọ́ dójú ti sátani àtàwọn gbogbo ẹ̀ má gbà fún wọn láti bà ayé mi jẹ́ olúwa ràn mí lọ́wọ́ ó yá ṣàánú fún mi jésù olúwa wa àmín àmín àmín lórúkọ jésù á lọ tún sọ fún ọlọ́run ọlọ́run má jẹ̀mú o ọlọ́run gbà mí má dojú ẹ̀ dá tì mí gbogbo ẹ̀mí èṣù tó ń káàkiri ayé yìí má jọ ráyè inú ayé àwọn ọmọ mi má jẹ́ kí ayé àwọn mi má jẹ́ kó gbà fún wọn gbogbo ẹ̀ tí ó lè mú ayé wọn láti má jẹ́ kó ní ìjòkó nínú ó yá sọmọdọ̀ta ara wọn ìjà tí ò ní ṣe parí yá fi sínú ayé wọn gbàdúrà bẹ́ẹ̀ orúkọ jésù orúkọ jésù agbára jésù agbára jésù ọlọ́run má jẹ̀mú ó yá má yẹ àwọn ọmọ mi tayọ̀ ó yá má yẹ wọn tayọ̀ má yẹ ọkọ rẹ tayọ̀ má yẹ aya rẹ tayọ̀ gbogbo ẹ̀mí tí máa yẹ ayé ọmọ lò láti lè ba ayé ọmọ jẹ́ ní orúkọ Jésù ó yá dé ayé wọn gbà bàbá dàgbà ọmọ dàgbà ayé wọn yóò tayọ̀ àmọ́ ah, mi lórúkọ Jésù ẹ ò ní fojú sunkún ọmọ yín dáàdì mi lórúkọ Jésù mo lè ní fojú sunkún aya yín mọ́mì lórúkọ Jésù ẹ̀ ní fojú sunkún ọkọ yín gbogbo ẹ̀mí burúkú etí òyìnbó ọlọ́run alààyè sọ nípa rẹ̀ ah, lórúkọ Jésù ò ní ráyè nu ayé àwọn ọmọ yín gbogbo ẹ̀mí tí fàyè ọmọ ṣòfòdà ní àkókò tí a wà yé nínú ewu kẹyìn ọjọ́ tá a wà yé tó ń wá ayé ọmọ kéékèèké láti fẹ́ ba ayé wọn jẹ́ ní orúkọ jésù ó yá ọlọ́run má jẹ̀mú ó yá kó pé wọn níyà pẹ̀lú ayé àwọn ó yá kó pé wọn níyà ó yá kí wọ́n gbèrè tìjú gbogbo ẹ̀mí tí mo wọnú ayé ọmọ láti lè ba ayé ọmọ jẹ́ ní orúkọ jésù mo ní òníráyè nu ayé ọmọ yín lórúkọ jésù kò níráyè nu ayé yín ìṣògo ńlá ètẹ́fìlẹ̀ rí ọlọ́run sọ̀rọ̀ nípa rẹ̀ ní orúkọ jésù ó yá kó wọnú ayé ọmọ náà bàbá jẹ́ òwò ọmọ jẹ́ òwò ẹ̀mọ́ jẹ́ òwò ọlọ́run má jẹ̀mú o olúwa gbàkóso ó yá rìn kọjá ó yá rìn kọjá jẹ́ kí wọ́n lè yìn ọ́ jésù olúwa wa àmín àmín àmín lórúkọ jésù á lọ sọ fún ọlọ́run àdúrà lágbà lórí àwọn ọmọ yẹn torí ẹ̀mí búburú yẹn ó ń káàkiri bọ àwọn kékeré wọnú wọn ọlọ́run má jẹ̀mú ọmọ kékeré nínú àwọn ọmọ mi ẹ̀mí èṣù ò ráyè inú àgọ́ ara rẹ̀ tẹ́bìlì ọlọ́run ẹ sọ pé kí tẹ́bìlì ọlọ́run kó wọnú ayé àwọn yín àgọ́ àwọn ọmọ yín ó yá ẹ pé kó wọ kí tẹ́bìlì ọlọ́run kó ṣe kíni kó máa gbé bẹ̀ kó pé àgọ́ ara àwọn ọmọ yín kó di tẹ́bìlì ọlọ́run àlàyé gbogbo ẹ̀mí tí ò rínú ọlọ́run ṣàyẹnu tí ò ráyè sọ̀rọ̀ nípa rẹ̀ kó mọ̀ sí ráyè nú ayé wọn ẹ gbàdúrà bẹ́ẹ̀ orúkọ Jésù orúkọ Jésù agbára Jésù ọlọ́run má jẹ̀mú ńlá o agbára wọn mọ̀ mi mo sọ wọ́n di tẹ́ḿpìlì rẹ̀ tẹ́ḿpìlì ọlọ́run kì í wọ̀ kì í gbèrè tìjú ní orúkọ Jésù Ah, tábìlì ayé àwọn ọmọ mi má jì ó wò ọlọ́run mo sọ wọ́n di tábìlì rẹ ní orúkọ jésù tábìlì rẹ kì í bàjẹ́ ojú kì í tì í ní orúkọ jésù tábìlì ọlọ́run ó yá máa jẹ́bẹ̀ nínú ayé àwọn ọmọ mi má jẹ́ wọ́n ráyè nu wọn má jẹ́ wọ́n ráyè lórí iṣẹ́ wọn má jẹ́ wọ́n ráyè lórí ayé wọn lórí ọmọ ọmọ lórí ọkọ ọmọ ọlọ́run má jẹ̀ mú o gbogbo ọkọ ọmọ mi tábìlì ọlọ́run o ó yá kó máa rìn nínú ayé wọn kó má ṣe wó kọ́ má ṣe dìbàjẹ́ tábìlì rẹ̀ dìbàjẹ́ kì í wó èrè tìjú ìwọ bẹ̀ má jẹ́ wọ́n gbèrè tìjú gbogbo ènìyàn bí wọ́n jì ó mọ̀ wọn láti báyé wọn jẹ́ ọlọ́run má jẹ̀mú ṣàánú fún mi jésù olúwa wa àmín àmín àmín lórúkọ jésù á lọ tún sọ fún ọlọ́run ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára olúwa o olúwa ràn mí lọ́wọ́ olúwa jẹ́nu mi ó ká àwọn ọmọ mi ẹ jẹ́ sọ fún ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ obìnrin wà tó ẹnu wọn ọ̀kọ́ àwọn ọmọ mọ́ nítorí pé kí ni èṣù ti di wọ́n létí ọlọ́run má jẹ̀mú o gbogbo ọwọ́ èṣù nínú ayé àwọn ọmọ mi tó di wọ́n létí yẹn ọlọ́run má jẹ̀mú bá mi ṣí kúrò bá mi mú ọwọ́ rẹ síbẹ̀ ọwọ́ ibi nínú ayé àwọn ọmọ mi mi ò fẹ́ mọ́ ọwọ́ ọlọ́run àlàyé mo fẹ́ rán níṣẹ́ wọnú ayé àwọn ọmọ mi ní wákàtí ọ̀wọ́ yìí gbogbo ìdílé tí etí ọlọ́run tó yẹ kó lè jẹ́ òṣògo nínú ayé wọn ní wákàtí ọ̀wọ́ ó ní kó bá sínú ayé wọn gbàdúrà bẹ́ẹ̀ orúkọ jésù orúkọ jésù agbára ńlá jésù ọwọ́ ọlọ́run gbọgbọrọ o ó yá kó wọnú ayé àwọn ọmọ kó wọnú ayé ọmọ ọmọ kó wọnú ayé ọkọ ọmọ ní wákàtí ọ̀rọ̀ yìí ayé ọmọ ọmọ ọlọ́run ọwọ́ ọlọ́run gbọgbọrọ o ó yá wọnú ayé wọn ó yá tó ayé wọn ṣe gbogbo ìdí tí ètí èṣù di wọ́n létí láti lè má gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ní orúkọ jésù ó yá mú kúrò ọwọ́ ọlọ́run ṣí etí wọn ọwọ́ ọlọ́run ṣí etí wọn má jẹ́ ọmọ mi ó dìdàkudà má jẹ́ wọ́n yàyàkuyà ọlọ́run má jẹ̀mú jésù olúwa wa àmín àmì lórúkọ jésù ẹ mọ̀ pé sáfìrà ọwọ́ èṣù ló ti wọnú ayé rẹ̀ báwo èṣù bá wọnú ayé rẹ̀ kò ní fa ikú òjijì wọnú ayé ọkọ rẹ̀ nítorí pé kíni nígbò jẹ́pọ̀ ló ń kọ̀ntró tó ń kọ̀ntró ayé ọkọ rẹ̀ ó ṣe kíni ó jẹ́ kí ọwọ́ èṣù kó ṣe kíni kó wọnú ayé rẹ̀ ó sì fa ikú òjijì ó rán iṣẹ́ ikú òjijì sínú ayé ọkọ rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ síbẹ̀síbẹ̀ òun gánà tó kúkú yà wọ́n wá jọ kúkú ẹ̀sìn lójú gbogbo ènìyàn ah, ọlọ́run má jẹ̀mú gbogbo ẹnikẹ́ni tá a bí nínú obìnrin ah, mi ò fẹ́ mọ bóyá rẹ̀ ṣe jẹ́ ṣe bí bóyá wọ́n gbé jáde nínú ayé rẹ̀ ni tàbí wọ́n gbé jáde tàbí òun náà gbé fúnra ẹ̀ tó lè máa fi kú òjijì wá ayé mi kiri tó lóun fa kú òjijì wọnú ayé mi ní wákàtí ọ̀wọ̀ yìí olúwa jẹ́ ayé mi gbà kó lọ́wọ́ rẹ̀ gbogbo ẹ̀mí kú òjijì fi wáyé mi kiri ní orúkọ jésù èpè kọ́lọ́ abẹ́lẹ́ pèrè èdè kọ́lọ́ abẹ́lẹ́ dìrasàsì kọ́lọ́ abẹ́lẹ́ sàsì rẹ̀ ah, gbogbo agbára náà ní orúkọ jésù orí rẹ̀ ní kó ti ṣẹlẹ̀ gbàdúrà bẹ́ẹ̀ orúkọ jésù orúkọ jésù agbára jesu jésù ọlọ́run má dẹ̀ mú o gbogbo ẹni wọn òrókùrò tó rókùrò mi gbogbo ẹni wọn òrókùrò ọmọ rẹ̀ tó rókùrò ọmọ mi gbogbo ẹni wọn òrókùrò aya rẹ̀ tó rókùrò aya mi gbogbo ẹni òrokú rọkọ rẹ̀ tó ń rokú rọkọ mi ní wákàtí ọ̀wọ̀ yìí èpè kọ́ lọ bẹ́lẹ̀ pè kí kọ́ lọ bẹ́lẹ̀ dì àṣàṣì kọ́ lọ bá lásàṣì fá kọ́ lọ bọ́ nífà rẹ̀ gbogbo ọ̀rọ̀ ikú òjijì tí ń wá ayé mi kiri yẹn ní orúkọ jésù ilé rẹ̀ ni kò ti dáhùn ọwọ́ ibi rẹ̀ tó nà yẹn ní orúkọ jésù ọwọ́ rẹ̀ náà ni kò fi ara rẹ̀ ṣe rẹ̀ kò fi ara rẹ̀ ṣe rẹ̀ kò fi ṣe ra rẹ̀ kò fi ṣe ra rẹ̀ ọlọ́run má jẹ̀mú má jẹ̀ owó èṣù àti sátani má jẹ̀ òka mi má jẹ̀ òka àwọn ọmọ ọlọ́run ràn mí lọ́wọ́ bàbá ràn mí lọ́wọ́ jésù olúwa wa àmín àmín àmì lórúkọ jésù á lọ tún sọ fún ọlọ́run ẹ̀ mú ọba tó pọ̀ ní ipá àti agbára à má jẹ́ kúkú yà má jẹ́ kúkú ẹ̀sìn à má jẹ́ yóò fi kú ẹ̀sìn dá mi lọ́lá má jẹ́ wọ́n fi pọ́n mi lé torí ikú ẹ̀sìn kò sí àpẹẹlẹ nínú rẹ̀ wọ́n kàn lọ sìn wọ́n nítorí òórùn ni nítorí pé kíni irọ́ tí wọ́n pa mọ́mọ́ pé àwọn tí ń gbé wọn lọ gan wọ́n tún máa gégùn fún ìṣẹ̀dá wọn ni púpọ̀ ẹ̀yìn ẹ̀yìn padà wájú ìrànṣẹ́ ọlọ́run sójú wá tìyàbọ̀ ẹ̀wọ̀n tí wọ́n tún máa sọ sí ìṣẹ̀dá wọn bá ṣe ń gbé òkú wọn lọ àti wà àti ìyàwó rẹ ìyàwó ìyá náà tó tó tó tó náà tó dé tó náà tó bọ́ parọ́ ìbí náà ló náà ti kúkú yà bí wọ́n ṣe máa wí pẹ̀lú wọn ni bọ́n ṣe ń gbòkú wọn lọ ẹ rí wọ́n tún gègùn wọ́n tún gbègùn lẹ́nu àwọn ènìyàn yàtọ̀ sí èyí tí ti gbà láti ọwọ́ ẹ̀mí wọn tó fi kú òjijì pa wọn tó pé kíni wọ́n ṣèké níwájú ìránṣẹ́ ọlọ́run wọ́n ṣèké níwájú ìránṣẹ́ ẹjá lọ sọ fún ọlọ́run ọlọ́run má jẹ̀mú o olúwa tọ́ mi ní ọ̀nà rẹ bàbá kọ́ mi ní ọ̀nà rẹ kí n lè bá mọ ọ̀nà tí màá mọ̀ tọ́ gbogbo ẹnikẹ́ni ọkàn kankan tó lè fi ẹ̀mí mi máa tọ́ ayé mi tàbí fi bí ayé mi wò ní orúkọ jésù ọlọ́run má gbà fún ẹ gbàdúrà bẹ́ẹ̀ orúkọ jésù orúkọ jésù agbára ńlá jésù agbára ga jésù olúwa máa tọ́ mi ní ọ̀nà rẹ ẹ̀mọ́ máa fi ọ̀nà rẹ mọ̀ mí ọlọ́run má jẹ̀ máa fi ọ̀nà rẹ mọ̀ mí ọba àwọn ọba máa fi ọ̀nà rẹ hàn mí ọlọ́run má jẹ̀ mọ̀ rẹ tí ìfilẹ̀ máa tọ́ ní wákàtí ọ̀wọ́ ó yá máa fi ọ̀nà rẹ mọ̀ mí bàbá fọ̀nà rẹ mọ̀ mí ọmọ fọ̀nà rẹ mọ̀ mí ẹ̀mọ́ fọ̀nà rẹ mọ̀ mí ọlọ́run máa kọ́ mi ní ọ̀nà náà kí lè mọ ọ̀nà tí màá máa tọ̀ jésù olúwa wa àmín àmín àmín lórúkọ jésù abẹ́sí ìwé ìwé john eight twelve ìwé john eight twelve náà sọ̀rọ̀ nípa rẹ̀ ẹ jẹ́ ká mọ ọlọ́run ẹ jẹ́ kí ọlọ́run kó mọ̀ wá nígbà tá a bá mọ ọlọ́run tí ọlọ́run bá mọ̀ wá dáadáa ìgbà yìí la lè sọ fún ọlọ́run pé n tá a fẹ́ fún ìrìn àjò wa rèé ẹ jẹjẹ lọ sọ fún ọlọ́run ẹ mọ ọba tó pọ̀ ní ipá àti agbára olúwa dá ilé ìgbà pé lọ́wọ́ sátánì àtàwọn ọmọ ogun ẹ̀ ní wákàtí ọ̀wọ̀ yìí ọba tó pọ̀ ní ipá àti ọyá dá ayé ìgbà ní wákàtí ọ̀wọ̀ gbàdúrà bẹ́ẹ̀ orúkọ jésù orúkọ jésù agbára ńlá jésù agbára ga jésù ọba tó pọ̀ ní ipá àti agbára ó yá jẹ́ ayé mi gbà lọ́wọ́ sátani àtàwọn ọmọ ogun ẹ̀ ọlọ́run má jẹ́ mú ńlá o ó yá jẹ́ sátani ó gbèrè tìjú bàbá jẹ́ ó gbèrè tìjú ọmọ jẹ́ ó gbèrè tìjú ẹ̀mọ́ jẹ́ ó gbèrè tìjú ọlọ́run má jẹ̀mú o ìwé john náà sọ pé tí a bá mọ ọlọ́run tí ọlọ́run bá ti mọ̀ wá gbogbo nta fẹ́ ní ọmọ ṣe déédéé ẹ já lọ wèwe john ìwé john eight twelve òun náà tún fi yé wa nípasẹ̀ pé gbogbo tá a bá fẹ́ tá a bá ti mọ ọlọ́run gbogbo nǹkan wa ni ó máa dára ní orúkọ jésù a ò ní gbèrè tìjú ọba májẹ̀mú yóò wà pẹ̀lú wa tẹ́ḿpìlì ọlọ́run tá a jẹ́ yẹn ní orúkọ jésù a ò ní gbèrè tìjú jésù olúwa wa àmín àmín àmín lórúkọ jésù àdúrà yẹn kù mẹ́rin péré ẹjá lọ sọ fún ọlọ́run ẹ̀ mú ọba tó pọ̀ ní ipá àti agbára ọlọ́run májẹ̀mú ńlá o ó ní gbórí mi sókè gbọ́wọ́ mi sókè jẹ́ ń ga ju ọ̀tá lọ ẹ mọ̀ pé bẹ́yẹn báwo èèyàn bá lo òkè nǹkan ni irú sáfìrà yẹn kò ní lè sọ fún ọkọ rẹ̀ pé kó jẹ́ àṣẹ̀mọ́ yọ owó kan sẹ́yìn ṣùgbọ́n nígbà tó jẹ́ pé ọwọ́ ọkọ gan òkú gbèrú ni ló fi ṣe kíni ló fi ń ṣèké níwájú ìránṣẹ́ ọlọ́run ẹ já sọ fún ọlọ́run ẹ mú ọba tó pọ̀ ní ipá àti agbára olúwa gbóre mi sókè ibi ìsàlẹ̀ ti sú mi ó yẹ gbóre mi sókè jẹ́ nga jọ̀tá lẹ gbàdúrà bẹ́ẹ̀ orúkọ jésù orúkọ jésù agbára ńlá jésù agbára ga jésù ọlọ́run má dẹ̀ mú o ó yẹ gbóre mi sókè ó yẹ gbọ́wọ́ mi sókè ó yẹ jẹ́ nga ọlọ́run ràn mí lọ́wọ́ ràn ayé mi lọ́wọ́ ọlọ́run má jẹ̀mú o ó yá gbórí mi sókè ó yá ràn mí lọ́wọ́ jẹ́ ń lè yìn ọ́ jẹ́ ń lè gbé ọ̀gá jésù olúwa wa àmín àmín àmín lórúkọ jésù àdúrà yẹn mẹ́ta pé ẹjẹ́ lọ sọ fún ọlọ́run oṣù yìí ọlọ́run má jẹ̀mú jẹ́ kó pè mí ọdún tí mo wà yìí ọlọ́run jẹ́ ó pè mi ẹ gbàdúrà bẹ́ẹ̀ orúkọ orúkọ jésù agbára ńlá jésù agbára ga jésù ọlọ́run má jẹ̀mú o ó yá jọ́sù yóò pé mi àjọ́rùn yóò pé mi má jẹ́ ńláre má jẹ́ fìláre lọ ayé mi ìráhùn ò yẹ mí ìráre ò yẹ mí ebi ò yẹ mí ní orúkọ jésù má jẹ́ bí ó pa mí ọlọ́run má jẹ̀mú má jẹ́ kí wọ́n sọ pé ó tán fún mi má jẹ́ kí wọ́n sọ pé tán ṣe bó lóun sin ọlọ́run ni ebi náà ló ń ráre yẹn ẹ̀mí mọ́ o ìráre ò yẹ mí má jẹ́ ńláre ọlọ́run ṣàánú fún mi bàbá ṣàánú fún mi ọmọ ṣàánú fún mi ó yára ayé mi lọ́wọ́ jésù olúwa wa àmín àmín àmín lórúkọ jésù a lọ tún sọ fún ọlọ́run àdúrà méjì tó kù yìí a lọ sọ fún ọlọ́run ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára ó yá tún orí mi ṣe bàbá tún orí mi ṣe ràn mí lọ́wọ́ gbàdúrà bẹ́ẹ̀ orúkọ jésù orúkọ jésù agbára ńlá jésù agbára gíga jésù ó yá tún orí mi ṣe ó yá tún ọwọ́ mi ṣe ó yá ràn mí lọ́wọ́ ràn mí lọ́wọ́ jésù olúwa wa àmín àmín àmì lórúkọ jésù àdúrà kan tó kọ́ á lọ sọ fún ọlọ́run olúwa ò má jẹ́ bí ó pa mí má jẹ́ ń ráre má jẹ́ bí ó pa má jẹ́ ń tọrọ gbàdúrà bẹ́ẹ̀ orúkọ jésù orúkọ jésù agbára ńlá jésù agbára gíga jésù ọlọ́run má jẹ́ má jẹ́ ń tọrọ jẹ má jẹ́ ọlọ́run ṣàánú fún mi bàbá ṣàánú fún mi ọmọ ṣàánú fún mi ẹ̀mọ́ ṣàánú fún mi jẹ́ ilé yàn jẹ́ ilé gbé ọ̀gá jésù olúwa wa àmín àmín àmín lórúkọ jésù tí a bá fẹ́ sùn ní alẹ́ já lọ wo ìwé ẹ̀sáyà forty fifty four ìwé ẹ̀sáyà fifty four ó dáa fún ìṣẹ́gun dáadáa ẹ̀sáyà fifty four four ẹ̀sáyà fifty four four ẹ jẹ́ ká máa lò ó tí a bá ti fẹ́ sùn lórúkọ Jésù àrùn ní gbèrè tìjú ẹ jẹ́ ká gbé omi wa ọlọ́run májẹ̀mú ó yá wọ inú omi lọ ọba àwọn ọba ó yá wọ inú omi náà ní wákàtí òwe ní orúkọ Jésù yá yí omi sí mímọ́ tẹ bá ti ń dojú ẹkọ iṣẹ́ tàbí dojú ẹkọ òkòwò yín ní orúkọ Jésù iṣẹ́ yín kó máa gbèrú ọ̀nà yín kó máa là ògo Ọlọ́run kó hàn nú ayé yín ọkàn yín yóò balẹ̀ àti gbogbo ojú àtọkọ̀ tó ń wò mí ní orúkọ Jésù ọkàn yín yóò balẹ̀ mọ́mí ọkàn yín yóò balẹ̀ ẹ̀ní ráre ẹ̀ní fìráre lu ayé yín bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín àmín àmín lórúkọ Jésù bíbélì wa náà rèé àti rẹ̀ tó jẹ ìkókù ẹ jẹ́ ká jẹ Ọlọ́run májẹ̀mú yóò dì wá mú ẹ jẹ́ ká gbàdúrà orúkọ jésù agbára ńlá jésù agbára gíga jésù ọlọ́run má jẹ̀mú bàbá mo yàn ọmọ mo yàn ọ́ ẹ̀ mọ́ mo gbé ọ̀gá tó tó ṣe àánú ẹ̀dọ́ ya gbọ́ ọpẹ́ wa ọba àwọn ọba ya gba ẹ̀yìn wa a ó yìn ọ́ a ó gbé ọ̀gá jésù olúwa wa àmín àmín àmín lórúkọ jésù fún ẹ̀bẹ̀ àdúrà lẹ́ẹ̀kan sí ẹlẹ́kọ̀ọ́ sórí zero seven zero fifty seven eighty four twenty three eleven ní ìjọ mẹ́jọ àti èmi àti ẹ̀yin a ò ní dòkú mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ojú tó wò mí ọmọ lọ́lá lọ́lá ní orúkọ jésù ẹ̀ ní gbèrè tìtú àti èmi àti yín ní orúkọ jésù ní ìjọ mẹ́jọ àtò fojú kanra wa bẹ́ẹ̀ ni yóò rí adúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ ìbílẹ̀ rédíò náà tó wà ní UK ètò ìdarapọ̀ mọ́ ìbílẹ̀ rédíò tó wà ní Nàìjíríà ń bí lórúkọ jésù a ò ní gbèrè tìtú ọlọ́run má jẹ̀mú yóò dì yín mú jésù olúwa wa àmín àmín àmín lórúkọ jésù ó dàbọ̀ mo dúpẹ́ lọ́wọ́ yín o.